Governor Say Makin sings in Yoruba at the coronation of Abu Alabi Olakanlahin at the 43rd Al of Ibadan in Ibadan, Oyo State. demonstrated that Islam and also Ramadan ìlànà ìrẹsílẹ̀. Àwọn tí ó jẹ́ pé ìjọ ti bá ibi wa, ó ní wọ́n focus on ojútùú ìwọlé yìí. A ti gbé adé adé wọjọ́ ìjà àjẹmọ́ ojútùú ìjọ lẹ́nu ti wá. Adé adé adé wọ ọ̀nà àrà local government local government lẹ́nu ti wá of Ibadan, not this local government, local government ló fi wá. So mo bí kábíyèsí, mo bá ládùúrà, ìtọ́jú àwọn rẹ̀ mi fi fún wa. Ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lórí ìdí àwọn bàbá bàbá yìí. Àpẹ́ ìyá ọmọ Ìbàdàn.